الحمد لله من الخلفاء من شر الخير يقول سبحانه ونبلوكم بالشر والخير فتنا والينا ترجعون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ايها المسلمون عباد الله àmìnú náà sáwọn àwọn ìkó ẹ̀yẹ olùsí ọlọ́run ọba ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó sáwọn ẹjẹ́ ká fira wa lọ́kàn balẹ̀ ẹ má ti ká kó àìbalẹ̀ ọkàn fira wa lẹ́yìn nítorí pé ẹ̀sìn jà káàkiri gbòòrò ní wọ́n pè ní corona virus. Àwọn òṣèlú àdúgbò oríṣiríṣi ti wá nílẹ̀ sàkọọ́lẹ̀ rẹ̀ tó lè lójú báyìí lọ. Nínú àwọn àdúgbò tó ti wá, àjàkálẹ̀ àrùn kan tẹ̀lẹ̀ láàárín ọdún tí wọ́n pè ní one fifty five tí ó ti pélé ilé ẹ̀sùn gbogbo bá ẹ̀dá ní ẹni tó fún ilẹ̀ ni wọ́n mọ̀ ọ̀sẹ̀ ká gbogbo ayé níbi ipá ń rí àwọn èèyàn ní five million tí wọ́n jáde láyé látàrí àìsàn rẹ̀. òbí tún jáde láàrin five sí five àwọn èèyàn ló kú mẹ́rin náà wọ́n wọ́n bí thirty million láwọn èèyàn tí èsì wúrẹ́ omi tún jáde níbi tán ní tó kí o ìyẹn náà lọ sí gbogbo àwọn àyíká gbogbo agbègbè ló ti bẹ níbẹ̀ láàrin ọdún méjì àwọn èèyàn tó kú wọ bí one million àjàkálà àwọn omi tún jáde ibi lóòjẹ wa ti ọ̀sẹ̀ tí sọlọ ọba ló ń sábà bí dé wọn ń pè wọn ní àlùmọ́ọ́tò lè dúdú àjàkálẹ̀ àrùn ni ìyẹn náà wáyé ní thirty forty seven ní thirty àwọn èèyàn tó kú nígbà yẹn wọ́n bí nígbà táìsàn yóò ti di China tó ti di dé ilé ti di dé o láti China wọn lọ sí Italy ojú wa ní gbogbo àwọn ọ̀nà European country di gbogbo ayé nígbà yẹn nígbà àwọn àjàkálẹ̀ àrùn èyí tó fi gbógun tẹ̀ tó wáyé tó ti sí àwọn ẹni tó kú lábẹ́ ẹgbẹ́ náà wọ́n wọ́ bí fifty six million nígbà tí ẹni ẹ jáde ní fifteen nínú àwọn àjàkálẹ̀ ọ̀hún èyí tó fi gbógun wáyé táwọn yẹn ti kú rẹpẹlẹ òun ní sọ́ńpẹ̀ ní kọ́lẹ́rà ńgbọ́lọ́sí lọ́kọ́ dìde ilẹ̀ yìí ti àdùn àwọn mílíọ̀nù làwọn èèyàn tó kù níbi bí wọ́n padà rí bọ́ọ̀dà bọ́ọ̀lẹ̀ tí wọ́n kọ́ọ̀lẹ̀ lọ́dún kan wọ́n kọ́ kiri tí wọ́n kọ́ sọ́ mílíọ̀n òun làwọn yẹn tó ti fi wọ́n jáde láyé tó ti kó ti káàkiri ayé ni ìyẹn kọ́lẹ́rà yìí nínú àwọn àjàkálẹ̀ àrùn èyí tó fi kó ti jáde kódà wọ́n fún yẹn lé kọ́ wọ́n pè ní àlùwàbá òtútààlì ìyẹn ti fi àlùbá ẹlẹ́ẹ̀kẹta ilẹ̀ China lòun náà má ti dìde ìyẹn náà wáyé ní eighteen fifty five bóun náà ti bẹ̀rẹ̀ sí ní lọ nìyẹn ó ti gbogbo àwọn kọ́ńtínẹ́ẹ̀tì oríṣiríṣi àwọn yẹn tó kún bẹ̀yẹn náà wọ́n wọ bíi twelve million nínú àwọn àjàkálẹ̀ àrùn inú igbó tí wá sí ẹlẹ́ jáde ní lọ́bíà ní eighteen nine sí eighteen ninety pé pé àwọn yẹn tó kú rẹpẹtẹ náà ní mílíọ̀nù làwọn yẹn tó kú bẹ̀yẹn náà ẹ̀rí irú rẹ̀ náà tó wá ṣẹlẹ̀ ní fẹ́ẹ́fẹ́ bíi mílíọ̀nù náà làwọn èèyàn tó jáde láyé ń bẹ̀. ayé wa ni mo fi múna ìmọ̀ àdàlá àìsàn kan tó jáde lọ́dún tó ń pè ní ẹ̀ẹ́dáyé sixty eight àwọn èèyàn tó tún bẹ̀rẹ̀ náà àwọn náà súnmọ́ fifteen million subhanallah kódà wọn ti fi sí ẹ lágbára dé nígbà yẹn nínú àwọn èèyàn tí kórìlẹ̀ ayé wọn bọ̀ tí wọ́n bọ̀ lọ fa kọ́ọ̀lù lójú gbogbo àwọn tí kórìlẹ̀ ayé nígbà yẹn ìlú àdàlá ẹ má ṣe ká ẹ má jẹ́ akókò ayàlẹ́wà lọ́kàn àti ìrìkú tí ń bá wa láti fẹ́ fara wa báyìí nínú àwọn àjàkálẹ̀ àrùn yìí tó ti kọ́ jáde òun lẹ́nu yìí tó ń pèlú yé éèdì àìsàn yìí tó ti pé kò yé máa kọ́ bá títí nìsí àwọn èèyàn tó ti kú látàrí tiẹ̀ náà wọ́n wọ náà ti five million láti gbà tó ti nà ní nineteen nínú àwọn àjàkálẹ̀ àrùn yìí tó ti kó tún jáde wọ́n lọ fi yẹn ti àìsàn tí wọ́n gbé ládàra ẹlẹ́dẹ̀ ìyẹn wá ní twenty oh nine sí twenty ten àwọn èèyàn kú rẹpẹtẹ nígbàtí ọkọ̀kọ́ hàn ọkọ̀kọ́ hàn ní United States mbẹ̀lẹ́ tí kọ́kọ́ hàn tó dúró adé gbogbo ayé àwọn èèyàn tó kú rẹpẹtẹ là àwọn èèyàn tó kú náà nínú àwọn àjàkálẹ̀ àrùn èyí tó ṣe kó ti jáde òun náà ní Ebola Ebola yìí òun kọ́ ká sí Áfíríkà lọ́dọ̀ wá bí báyìí. àti apáṣẹ àwọn ọlẹ̀ míì náà ní two thousand and fourteen tó fi di two thousand and sixteen àwọn yẹn tó kún bẹ̀yẹn náà wọ́n tún fi eleven thousand ẹ̀yẹ ló ti ọlọ́run oríṣiríṣi àṣàkálẹ̀ àrùn ló ti wá àwọn adẹ́rù bára wa ẹni tí ẹni tí ó kù ó kù ẹ má adẹ́rù bára wa mọ́ ẹ̀rí náà ọmọ ilẹ̀ ẹ̀kú jáde ẹ̀ wá rí kòrónà fáyọ̀sì ẹ̀yẹ ń sìn ọlọ́run ọba èyí tó ti kọ́sẹ̀ burúkú kẹ́ láti ilẹ̀ China ní December títí kiri káàkiri tí wọ́n báwọn tí tó ti mú báyìí ní ìsìn àti tàbí hundred thousand tó ti wọ̀ báyìí gbogbo àwọn ẹni tí a lè sọ tí wọ́n rí bọ́ọ̀dù wọn kú bẹ́ẹ̀ wọn ò sí wọlé thousand kò sí ìfi ẹgbẹ̀rún mẹ́jọ ẹwọ yóò ti dàgbà tó ṣẹlẹ̀ láyé àti tí yẹn máa kú dá ọ àwọn yẹn tó sì mú tí wọn sí rojú tó kú báyìí wọn sì ju bí two hundred thousand lọ ẹyẹ rúbin Ọlọ́run ọba kí lá máa fara wa láyà sí Ọlọ́run ní máa ní káyọsẹ mú ọyà èèyàn bá àtọrọ jù bẹ́ẹ̀ lọ akóló sọ fún ẹ̀ka àdá fẹjúlá àdé wọlé ní wọn tó láti mọ kọ ọ̀rẹ́ níta ní ìṣẹjú لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون عباد الله اتقوا الله تبارك وتعالى أن يرجع الله ẹwà ẹdí àìsàn èyí tó ti gbé káàkiri àti èyí tí máa ń ṣe àwọn èèyàn ó ní àwọn òkùnfà èyí tó já sí pé lè wáyé látàrí àìsí sí ìlera èèyàn gẹ́gẹ́ bá ti mẹ́nu bá pípa ẹsẹ̀ yìí kọ́kọ́ ti di nílẹ̀ China a sọ gbogbo àwọn ẹjọ́ ẹgbẹ́ yẹn máa ti lẹ́nu àti tí ó ti mọ́ sí i ó lè fa ìsàn nígbà mi nígbà mi ṣẹ̀dẹ̀rẹ̀ wọ́n lè mú wá pípa ìsàn náà wá nígbà mi ẹ̀rí nípa tó ní ti àgọ́ pàkóso báwa yẹn ni ẹ máa máa bá òun lọ́nà ọmọ sùpánù wọ̀tá alábọ́n bá kú sí rọ̀ ayé àdáàtì ọlọ́dún ọmọ ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ bí mo sì ìbàdí fọ́bí náà kẹtàlá ní ìdí ìgbó wọ́n yà á kó àtẹ̀lẹ́ o. àjálù yòówù tó lè jálù yìí àtọwọ́fà yẹn ni o tí ìbá ti kọ́ lọ́wọ́ bá tó mójú kó níbi ìgbà tó pọ̀ ní a kò bá bá tún léyìn kan ẹ má jẹ́ àgbẹ̀ mi kàlí ti dáa ní fún wa wípé àtẹ́mi sọ́lọ́wọ́ àtúntọ́lá ń lọ ilé àdébàjẹ́ òní pọ́n bá sáré àwọn èèyàn níbi tí wọ́n máa kéde rẹ̀ àyàfi kí ọlọ́run ti kí àwọn oríṣiríṣi àyẹ̀sìn àti ìgbóná wọ́n máa dìde láwùjọ yẹn nínú ẹgbàá wa mi. أخاه عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولا النبي صلى الله عليه وسلم صحيح قاتل إقجالا ونهى على جنة إلا ظهر فيهم الموتان أبيكي هو هو فما جاد لعنه أن يرد الله أرد كتاب الله ونبكى جلوه إكتابيا ضعيف أمام قدرة الله سبحانه ọlẹ́nìyàn nípa agbára àti àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá àlejò mú èèyàn lágbára o èèyàn bá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ bá ṣẹ̀dá ya àìlẹ́wò jùlọ ìlà ọ̀sẹ́ni tó lè àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run lọ́kọ̀ ni wọ́n fi kó ìyẹn lè má pàdé ẹ̀ máa ń pariwo ní o. gbogbo ẹni tí wọ́n rí kọ́ọ̀tù ní nàìjíríà nísì wọn ò sì gbé mẹ́wàá lè yẹ kú yẹn gbogbo ẹni tó mú yẹn kò jùmọ̀ kẹlà lọ. iná tó ti dolé kó tòsí nítòsí yìí láìpẹ́ yìí àwọn yẹn tó kú kì í sọ̀rọ̀ sọ̀rọ̀ àádọ́ta láwọn yẹn tó kú àbáwọn yẹn ti kú pẹ̀lú òkìkí àwọn akó òkò tó gbé ọlọ́run ọmọ ọdún sílùú àyà ti ilẹ̀ àtàkùn ìgbà àwọn àrísà ti tẹ̀lé sáńkọ́ fi yẹn àbẹ́ǹdì ẹ̀kọ́ kẹ̀kẹ́ láti lè ṣe ń gbà wá kí kálukú lè mọ ohun tí ń ṣe ní. bí ẹ bá jó ní bàjẹ́ o lè ronú bí wà lọ. ayọ̀ ẹni mùsùlùmí náà ìlú àdọ́lá ọ̀rọ̀ mi dánú sọ fún wa òun ní pẹ́sẹ́ ẹbí èèyàn bẹ́ẹ̀ ni ìyá ọ̀fáyà ọ̀ bí ẹ̀rọ ọba ìbẹ̀rù yẹn kọ̀ lọ́pẹ́ yẹn ṣe mùsùlùmí mọ́ ìbẹ̀rù yẹn lọ́pẹ́ ní kọ́ọ̀kùn tọ̀lẹ̀rẹ̀ àyìn ti tàdámọ́ni àdìkú yẹn lórí ẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba àmọ́ ìbẹ̀rù dáwì wọ́n gbọ́dọ̀ wà lórí ààlà èyí tó ṣe ń gbé ọjẹ́ bàmù àdámọ́ bó ti ẹkí bẹ̀rù wá ọba àgbọ̀dọ̀ ká àlá bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ́ kí ìbẹ̀rù yìí mú yẹn débi tí ó lọ́jọ́ rẹ̀ èèyàn ní sí mọ́. ìbẹ̀rù yìí àgbọ̀dọ̀ mú yẹn débi tí yóò máa lọ sí ọdún ní àárọ̀ bí kò sí ní ìpayà yìí a máa mú kú lẹ́mí pẹ̀lú ìgbàlá lọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun náà máa fi darí ìbẹ̀rù yìí dàbí ọlọ́wọ́ ọba subhanahu ó kú wa ní òun nípa àwọn ọmọ إن الناس قد جمعوا لكم فاخشوهم ń sọ pé àwọn èèyàn máa ti kójọ lórí wọ́n fẹ́ ṣe yìí wọ́n máa fẹ́ ṣe àwọn èèyàn máa ti kójọ lórí wọ́n fẹ́ ṣe wọ́n sọ fún àwọn jọ yẹn ẹ̀ẹ́dì ìhun táwọn wọn àwọn ènìyàn wá ìgbé ọlọ́run ọba ni ó sọ wa mọ́ṣúdàlá ẹni tá a máa ń gbéra lé ti ṣe àlá ibẹ̀ wí ọgbọ́dọ̀ pọ̀ ọgbọ́dọ̀ pọ̀ títí wípé èèyàn pọ̀ ẹ̀yàn ọlọ́run ọba èèyàn máa lọ sí nǹkan tó dé wọ̀ ọlọ́run ọba sàánà sọ́ba ìlẹ̀ kó láyé fi ìbánà ẹ̀là máa kàtà lọ́wọ́ òwúlánà wúwa òwúlánà wàhálà ọ̀wọ́ ìbáyìí yẹta wájú ike kò ní ṣẹlẹ̀ sí wa o àyàtú tọ́lọ́wọ́n ọba àlejò alábàkádàrà ṣe á ṣẹlẹ̀ sí wa ọlọ́wọ́n ọba ní alátìlẹyìn wa òun la fara sí gbogbo ẹ̀tọ́ bá sì nípa gbọdọ̀ lọ́dọ̀ ọlọ́run náà lọ́gbọ́dọ̀ gbára lé bẹ́ẹ̀ náà ni ọba fara sí ọlọ́run ló tọ́ wọn ní padànù ọlọ́run ọba sùpánù ni wọ́n mọ ẹ̀yà àtẹ́sìn bílẹ̀ yìí fọ́kànlì kòlìyà nílà òsèrè ọ̀pẹ̀ mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀nà tó dúró déédéé ọ̀nà tó lọ ọlọ́run ti sọ ẹni lójú ọ̀nà náà ẹ̀yẹ rúkẹ́ ọlọ́run ọba ẹ̀yẹ máa gbọ́ tí wọ́n ní kòrónà olóòrùn ìbámu ìsìlì tó mú tí wọ́n ní apá kan ilẹ̀ yá apá kan ní gbádùn tí kò nìyẹn tí gẹ́gẹ́ bá tẹ̀lé ó dájọ́ ọlọ́run ọba sùhánà ọ̀gbà ìkẹ́kálẹ̀ bí irú kòrónà yìí àtàwọn míì tó ti jáde sáájú ẹ̀ àtòbí tí ó tún padà wá tó bá yá ọlọ́run ọba ìkẹ́kálẹ̀ àti kọ́lọ́run ọba tó òkú rẹ̀ ìwòsàn rẹ̀ kọ́sọ̀ ọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ àlímọ̀bù mọ̀nà àlímọ̀bù wọ́n jẹ́ kílà wọ́n jẹ́ kílà ẹni ọmọ ọlọ́mọ ẹni tí ọmọ òun ni ọmọ fún wọn ọdún lọ́kọ̀ tó gbìyàn òun ìtara àti ẹ̀rí ọ̀rọ̀ mi láti sọ fún wa ẹ̀yọ́ ẹni tó lè múna ẹ̀ẹ́dẹ́ rìn nígbè sáìsàn wà lè rìn ní bẹ́ẹ̀ ní orílẹ̀ ó ń fi lẹ́ o ṣùgbọ́n rírẹ̀ yẹn yóò wáyé bí kọjá orí lọ́wọ́ àti ìhànà pẹ̀lú àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àfẹ̀dá ẹ̀ẹ́dì nígbà tí ẹ lé fẹ̀dá láìsàn kò lè má mú yẹn tọba wọ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ èyàn sì lè má sí pẹ̀lẹ́ sáìsàn ṣe káìsàn sí mú yẹn ó pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run òun ló fà òun làdé mi sọ lọ́wọ́ sẹ́lá ń fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bíbi ẹni tó jẹ́ aláàárẹ̀ kọ́ má lọ wọlé sí ẹni tó bá gbádùn omi ìgbẹ́ni tí kòrónà bá ti kí ni o tó bá mú gẹ́gẹ́ báwọn aláṣẹ ẹni ti náà lọ́sọ̀nà tí wọ́n fi wọ́n gbá yìí náà tí wọ́n bá dá àwọn ọkọ̀ bá wọn ẹni tí tí ò ní ìbò ni wọ́n ti yẹn ó ti dé ilé ẹ̀kọ́ dàgbà sọ̀lá kọ́ wa. bákan náà ẹni tí ò ní ìbò gbogbo àwọn ibi tẹ́rù bá ti sọ gẹ́gẹ́ ni wọ́n ti ń fi àkíyèsí rẹ̀ nígbà àwọn ọmọ bá pẹ́pẹ́ ní ìjẹ́nà ń bá rìn irú eléyìí sọ́ra báyìí kò tún wà fún yẹn ẹsẹ̀ mùsùlùmí o àbẹ́yẹn ò ní gbàgbọ́ nípa kádàrá ọlọ́run ẹ̀rí bá àtàlàyé kó lè mú yẹn pẹ̀lú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ àlá àdébí sọ́kọ́lá sálámà lọ́bẹ̀ kọ́ alẹ́ kọ́ ó ní fẹ́ rọmí náà mọ́jú lórí káwọn ọ̀sẹ̀ fẹ́ rọmí náà sáfẹ́ máa sáfẹ́ ní sí ọ̀sẹ̀ tẹ̀ gẹ́gẹ́ bó ti máa ń sáfún kìnìún ayé wàlú mùsùlùmí náà ìlà àdàlà àtọ̀rí fèrè tó lè wáyé pẹ̀lú kádàrà ọ̀sọ̀rọ̀ náà ọ̀rọ̀ sàánà. Adébí sọ́kúnlá àṣàlá ó ní lẹ́rí ìgbóná àjàkálẹ̀ àrùn ìyá ni tọ́nà ọba fẹ́ẹ́ sí àwọn ọmọ ìṣẹ̀lá ẹ̀. Àbáwọn tó ti sáájú ẹ̀yìn mùsùlùmí. Adébí sọ́kúnlá àṣàlá ó ní lẹ́rí bá kọ́kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀ kan fọ́lá tẹ́kùnlé mọ́ àlẹ́ ẹ̀mí ìlọ́ọ̀bẹ̀ ìjọba sọ pé yọ̀ọ́ gbọ́dọ̀ sáàbù ọ̀sọ̀nà ni wọ́n ti sọ. ẹ má sọ ọbẹ̀ o ibi tí nǹkan yẹn bá wà ẹ̀rí ìyẹn ti fi ó lè rìn ẹ̀yẹ pẹ̀lú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ aláà téèyàn bá lọ bẹ̀. wọ́n ìdá wa fa àmì áwù tọ́kọ́ wá ṣẹlẹ̀ sílùú bẹ́yìn gẹ́ wà tẹ̀sí gbẹ́bẹ̀ lọ́wọ́ kọ́lá dákùrù ju omi ẹ má jáde kúrò bẹ́ẹ̀ o. ọba àti ife pẹ̀lú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ aláà àìsàn tẹ bá gbé jáde yẹn lè lọ mú ẹlòmíì ẹ̀yà ló ti àwọn ọba ẹ̀jẹ̀ asọ́ra fún èdè kúkú kan ni wọ́n ti ń ṣèjì lọ fún wa láti máa fọwọ́ wa pẹ̀lú àwọn kẹta lè fi fọwọ́ àtàwọn kan ní ìta lè fi ṣe ẹ̀lùmí kọ́ọ̀yà ìtọ́ kó o lè ní ìwòsàn já ìtàn ọ̀rọ̀ bí ìlà sọ fún wa wọ́n ti wọ́n fún wa mùsùlùmí òdodo gbogbo kẹta fi ń súra ṣíṣẹ́lẹ̀ agbá wọlé ètè ìjàmbá fi ń súra kì í ṣe kìí ṣe bẹ́ẹ̀ o kí làwọn ìṣẹ̀lẹ̀ àfẹ́ká mi sọ̀ra òun náà ní ẹ̀ka ìmọ̀ àti àzíkì ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kéwú ẹ̀rí bí àsìkò tẹ́lẹ̀ ọkọ mi ò ti tó láyé o. ìṣe èèyàn lè Yorùbá ni Yorùbá o torí ọba lọ ká ní Yorùbá kéwú dára ni o àwọn ọwọ́ wa inú kẹta sọ̀rọ̀ àwọn inú kẹta ti sọ́ra níbi aburú ti ń bẹ lásìkò yìí òun náà ti fi yẹn ọlọ́run aláàfin inú kẹta ti sọ́ra gbogbo kẹta ti haram á jì inú kẹta ti sọ́ra á sùn táwọn lọ́pọ̀lọpọ̀ lọ́rẹ́sẹ̀ wa pọ̀ ni ọlọ́run ọba àdéjọ́ lọ́pọ̀ oríṣi wa inú kẹta àwọn kírun pé máa kí yìí kálukì máa tọ́ sí máa ní àwọn àkókò ayọ̀ lùsùlùmọ́n ẹ̀yẹ lùsùn ọlọ́run ọba ẹni tí àìsàn yìí bá kọlù ọlọ́run ní bí kọkọlù wa ó kọlọ́mọ yìí kó ti wá ní àkọọ́lẹ̀ mi wò nínú hadith abdullahi bin abbas ọ̀rọ̀ ní wọn kò lọ́la àdúgbò wọn ní lọ mọ àdúgbò sọlá ń lọ bẹ́ẹ̀ ìgbà àdìdàlẹ̀ kó mọ̀ dáadáa bí ìjọ tí wọ́n bá kó lórí fáwọn máa jẹ́ láǹfààní kan lọ́mọ yóò fa àrùn kan nínú lẹ́yìn kọ́ńtà lọ́wọ́ ọ̀hún lẹ́yìn wọ́n lè jọ láǹfààní kan àti tọ́ba tí wọ́n wá lọ kójọ àlá ayé sọ̀rọ̀ kẹ́mi sẹ́yìn àti wọ́n tẹ̀fẹ́ kójọra kan bá wọn ò lè kójọra bá wọn àyàfi ń tọ́lọ̀ wọn bá ti kà kọ́ lẹ̀rẹ̀ lé lórí lókè àti ẹ̀kílẹ̀ wọn jẹ́ pàtó sọ̀rọ̀. ìgbé tó ń fọwọ́ ti gbé sókè nípa nẹ́ẹ̀dẹ̀ ṣègbè ni wọn ó ti gbẹ ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ bá káwá sọ́ra ká sọ́ra láti máa san ìró èyí tí òun rinlẹ̀ láti máa sàn ká. ẹ láti máa sin ìró ètò ìgbé kan rinlẹ̀ láti máa sin ẹ̀ka. ẹ oríṣiríṣi àwọn àlùbádà àgbàgbọ́ ti tẹ̀lẹ̀ sáàrin sí fifty million ti kú. gbogbo ọba tí wọ́n rẹ́kọ̀tì yìí tó kẹ̀dé rinlẹ̀ tààrà gan going to four thousand láti ìyẹ̀dọ́fẹ̀ fún báyìí. ṣùgbọ́n kájà ọ̀pá buwa là láti ọgbẹ́ yìí ń lọ sí eighty ẹlòmí ọba ògidì lọ ah òtítọ́ ń tẹ́tì tó ti pa òtítí one million ìfúnpá ẹlòmí ọba máa ga tó ti sì ń bẹ lára ẹ lórí kí kòrónà tó ní ọlágbára ọlọ́run ò ní lọ sábà fi kú o ẹ̀yin náà bá ń gbé fóònù bọ́ ẹgbẹ́ tó bá ti gbé báyìí tẹ̀kú fẹ́ yá nìyẹn ẹ lọ bẹ̀rù ọlọ́run ọba sùhánà tí ẹ bá ṣe wípé ohun tí àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ tí wọ́n bá gbé bóde tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ láwọn ẹni tí wọ́n rí sí èèyàn mélòó láì sàn mú èèyàn mélòó ló ti fi gbogbo ọ̀rọ̀ ká má gbàgbé pé ẹ ṣe sí àwa mùsùlùmí náà ní àtàkùnso pé àtàkùnso a gbọ́dọ̀ wá ètò òṣùṣì níbi ìrọ الله سبحانه وتعالى قال يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا ẹ̀yin nígbà tó ti tò sẹ́nìkẹ́ bá fún yín ní ìró kan ọ̀ fi tó tó ọ̀rọ̀ yẹn fi tó rinlẹ̀ àbẹ̀mú ni láàrin yàrá lẹ́nu ní ojú kòló lọ́dọ̀ ọ́ kódà wọ́n ní lọ́jọ́ àná ọ́ kòlódà mẹ́rìndínlẹ́ ọlọ́run ní jó ní gbogbo agbègbè yìí bí sísè ṣe wọ́n ní ọlọ́run bá lè fún wọn lálàáfíà torí bẹ́ẹ̀ dáhùn ẹ̀já sọ̀ra ká má ìsáré máa gbé òwúrò lè títí dáa fi fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run ní lọ sábà bí ikú pẹ̀lẹ́ ní tẹ́jẹ̀ rúru ń dà láàbò ìfúnpá rẹ̀ máa ń ga ọba ti gbọ́dọ̀ pé ó ní kòrónà yìí ó ẹgbẹ́jọba lọ sùkúl ẹlòmíràn ọmọ òfin jẹ́ bẹ́ẹ̀ gan ìpayà yẹn ní ọ̀padà ẹlòmí ilé mọ̀ àti ọlọ́run ọba sùhánà wòtàálà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ bí ìtọ́jà àjòrò yẹn lọ́gà ọlọ́dà fúnra wa ní gbogbo orí mínísítà ìwádìí o àti ìsìn ṣẹlẹ̀ lásìkò yìí ọlọ́run àdínà ní àwọn òbí gàmìnà àjòjì wọlé kẹsẹ̀lì wọlé jókòó wọlé mọ́ wọlé kárọ̀ wọlé kọ́sùwọ́sì wọlé kọ́sùlásì wọlé àyíláṣì wọlé sílá wọlé màsùkánà wọlé àwọn òbí gàmìnà àkàkì wọlé mọ́ والخطوط والشقاق والنفاق والسرعة والرياء ونعوذ بك من الصمم والبكم والجنون والجذام والمرض وسيء الأسقام اللهم إنا نعوذ بك من الصمم والبكم والجنون والجذام والمرض وسيء الأسقام اللهم إنا نعوذ بك من الصمم والبكم والجنون والجذام والمرض وسيء الأسقام قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى